gẹ́gẹ́ bí a ṣe máa ṣe bọ́ fẹ́ bọ́ pé a ti ṣe díẹ̀ ó ti pẹ́ díẹ̀ níparí oṣù báyìí yóò jẹ́ dárúsù maftuh káfíráyè gba ìbéèrè àwọn tó bá ní ìbéèrè afa mutawakil bisimilahi ṣe fẹ́ ń bí mo ẹ béèrè béèrè táwọn obìnrin náà. Samuel ẹni tó bá ní kan الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته àwọn sheikh wa ní gẹ́gẹ́ bí a ti máa ń ṣe níparí oṣooṣù òní ọjọ́ ìbéèrè ni so gbogbo ẹni tó bá ní ìbéèrè kí wọ́n signify number one two three four five six seven inshallah five. ẹjọ́ mọ́sálásí tó bá jẹ́ pé wọ́n máa ń tẹ́ aṣọ tuntun síbẹ̀ wọ́n máa ń ṣe wọ́n máa ń kóra wọn jọ síbẹ̀ so wọ́n á da aṣọ tuntun síbẹ̀ tí wọ́n kọ fún nìyẹn so tí ìrun bá bá wọn wọ́n máa ń kí ìrun bẹ̀ bọ̀ tí tí wọ́n tẹ fún ni pé wọ́n máa ń ṣe bóyá sáwí so tí wọ́n ṣe fún nìyẹn so tí èèyàn lè kí ìrun nu mọ́sálásí yẹn. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ìbéèrè yín ọ̀nà méjì ni ó pín sí àkọ́kọ́ ni pé ìpè irú bẹ́ẹ̀ni ní mọ́sálásí àṣìṣe ni gbogbo bí tí a bá pè ní almasjidu mọ́sálásí. Al kò gbọ́dọ̀ jẹ́ pé nǹkan míì la torí ẹ̀ kọ yàtọ̀ fún un èèyàn lè kọ́ ilé tí wọ́n ti máa pàdé ó lè kọ́lé tí wọ́n ti máa ṣe nǹkan míì àmọ́ ìpẹ́rù bẹ́ẹ̀ ni ní mọ́ṣáláṣí ní ti ṣẹ̀ríà ọlọ́run kò bá mu àkọ́kọ́ nìyẹn ẹ̀ẹ̀kejì òun wá ni pé ẹni tí òun bá wá bá òun bẹ́ẹ̀ ìjọ lè kírun bẹ́ẹ̀ èsì lórí eléyìí nípa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní ju'ila tiliyal ardu masjidan wa tahura anábì lára ń tí ọlọ́run fi pọ́n òun lé pẹ̀lú gbogbo àlùmọ̀ tòun òun ni pé gbogbo ibi tí ìrun bá ti bá mùsùlùmí al lànàbì pé gbogbo lẹ̀ pátá ànábì lọ́lọ́run ṣe fún mi níbi tí mo ti lè forí kalẹ̀ kírun kọ́dà bí n bá ró mi mo lè lò ó kí n fi ṣe tàyámù nípa báyìí ni pé ayé ni kò dín nǹkan míì nítorí táwọn ń ṣe ń bẹ̀ àyè tí wọ́n ń ṣerú ń tẹ́ wí ń bẹ̀ èyí wọn ò yí kú ní ilẹ̀ bí ọ̀run bá bá yẹn ń rú bẹ̀ kéèyàn kéèyàn bẹ̀ kò sí kí ọba àwọn ẹni jẹ́ àmọ́ ìbéèrè tá a wà á tún béèrè ni pé irú òrùn wo lẹ́ni náà fẹ́ kí ń bẹ̀ torọ́ ní kèé ṣe pé wọ́n kọ́ fún un kíkí bẹ́ẹ̀yàn bá fẹ́ kírun nínú sharia islam òfin ni kéèyàn lọ mọ́sálásí tí wọ́n ti ń kí jàmá bẹ́ẹ̀yàn bá ti jẹ́ ọkùnrin òfin ni ànábì ló ṣe lófin bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam pé gbogbo ọkùnrin tó bá gbọ́ tí wọ́n pèrún mọ́sálásí tí wọ́n ti ń kí jàmá òun ni kéèyàn ò ti lọ kírun nípa báyìí irú ẹni yìí bó ṣe bẹ́ẹ̀ ṣe júwe ààyè yìí kì í ṣe mọ́sálásí kéèyàn wulẹ̀ wá kó ńbẹ̀ kọ́ lọ mọ́ṣáláṣí tí wọ́n kọ́ fún un èyí ò ní ìlànà sharia islam Allahu ta'ala Ala, pẹ̀tẹ́ ní wọn kọ fún un àbí. ǹtí wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ kí ni wọ́n kọ fún. ìbéèrè yín ti takora wọn mọ́sálásí wọ́n wá ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ gbogbo yìí wọn ò yí kó masalasi gbogbo eléyìí kò yí kó ní kíni kò yí kó ní masalasi kéèyàn kẹ́hùn kò sí ní tó burú bẹ́ẹ̀ sáwọn tí ń nǹkan eléyìí ṣe ọ̀rọ̀ ọjà ká béèrè bó ni wọ́n ń lo mọ́sálásí láyà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìtàn téèyàn bá mà kọ́ kà á nípa àgbésí ayé ànábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kò síbi ànábì ti tẹ́sọ àti funfun àti dúdú àti pupa sí mọ́sálásí tá ànábì fi kó láyé abubakar ò ṣe bẹ́ẹ̀ umar ò ṣe bẹ́ẹ̀ usman ò ṣe bẹ́ẹ̀ aliyu ò ṣe bẹ́ẹ̀ radiyallahu anhum eléyìí ni kápẹ́ àkíyèsí wọn sí pé anabi tí gbogbo wa ń kọ́ṣe tá à ń tẹ̀lé kéèyàn wádìí bò ló lo mọ́sálásí irúgbó la anabi ń ṣe ní mọ́sálásí eléyìí ní ìlànà tọ́yẹ káwa náà wádìí ká sì tẹ̀lé àmọ́ ní dáhùn sí béèrè tiyín torí pé àwọn kan ń tọ́sọ funfun wọ́n ń ṣe sáwí níbì kan kò pé kíbi òkú ò ní mọ́sálásí tí mùsùlùmí ti lè kírun Allahu a'lam. Number two. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Mo fẹ́ bèèrè ní pé ǹjọ́ dáa kí Mùsùlùmí jòkó nu mọ́sálásí kó kí Mùsùlùmí jòkó nu mọ́sálásí kó wá kọsẹ̀ sí kíbla. Àmọ́ ń gbọ́ pé tó bá dàdí kí á mọ̀ ọ́ lọ àbínú sàárè èèyàn tá bèèrè pé kí ibo kíbla rẹ̀ téèyàn bá níbi ìwọ̀n ni ibi tó ń kọsẹ̀ sí ń gbọ́ wà láyé ó yá padà látara ilé ẹlẹ́ẹ̀kejì pé ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ní kó há nǹkan orí kó wá gbàgbé nǹkan tó lè jẹ́ ọ̀nà àbáyọ sílé alhamdulillah ọlọ́run ọ̀sán ilé dáadáa eh, ìbéèrè yín alákọ̀ọ́kọ́ nípa pé ìmọ̀ na ẹsẹ̀ ìmọ̀ọ́nà ẹsẹ̀ sí kébílà kò sí ẹ̀rí kankan tó takò nínú sẹ̀ríà islam kò sì túmọ̀ pé èèyàn pọ́n kébílà lé bó bá pé èèyàn fẹ̀yìn tí irú òpó yìí nísìnyí ibi ó sì kọjú sí náà ní ẹsẹ̀ sì ń ro ọfẹ́ nà kò sí ń tó takò nínú sẹ̀ríà islam àmọ́ gẹ́gẹ́ bí àṣà nínú àṣà alárúbáwá ẹni tó bá gbé àrùn lárúbáwá bóyá èèyàn lẹ́lòmíì sì gbọ́ inú tí èèyàn lè fi ojú kí èèyàn ó bú sẹ́mi pé lọ́dọ̀ tí wá ń bì í èébú làwa mọ̀ ọ́n bàbá fẹ́ bínú síra wa bíi ká búyàn àti ká gbáyàn létí nǹkan kan àwọn láwọn nǹkan tó ṣe pé ó dùn yàn ju èébú àbíjà lọ láṣà tiwọn nínú àṣà lárúbáwá ni pé béèyàn bá kọ ẹsẹ̀ sí lárúbáwá àbùkù ńlá ni kí ẹ kí lárúbáwá ó jòkó bẹ́ẹ̀ ti jókòó ni kémi ó jòkó ń bì kí n wá na ẹsẹ̀ sí i lẹ́yìn àlàáda tiwọn àbùkù tó lágbára ni èyí ń na àwọn fi wò pé ńgbà táwọn yìí bá nasẹ̀ síra àwọn làwọn máa nasẹ̀ sí kébìlà kọ̀tí yìí kì í wá sí pábẹ́rì sẹ̀ríà kan lọ́wọ́ ní kéèyàn máa nẹsẹ̀ sí kébìlà fásọ̀ tàbí yẹn bá nídìí ẹ̀ ọfẹ́ yìí ti ẹsẹ̀ ń ro ọfẹ́ náà kò sí tó burú mbẹ́ Allahu ta'ala àdá. àṣà ìbéèrè yín kejì gba pé bẹ́yẹn bá ń gbàgbé nǹkan kí ni oògùn ẹ̀ mo rí pọ́pọ̀lọpọ̀ wá rẹ́rìn nígbà tí àfa béèrè béèrè májílísù lẹ́ẹ̀lìmẹ̀ lè bí gbogbo ohun tí ọ bẹ́tà kéèyàn ó béèrè ń bí kí ó sì rí mọ́nà látara Al-Qur'ani wa Sunnah báwa náà bá ti mọ̀ ọ́ mọ̀ ju kéèyàn wá dérú ẹ̀ mọ́ra àbí kọ́ máa wá lò fẹ́ẹ́nu so ẹni ọba lè béèrè béèrè kọ́dà yìí táwa rò pọ̀ fọ́ọ̀nì nìkan kí kó ṣeun ni ọlọ́wọ́ san lẹ́sàn dáadáa àti pé irú béèrè yìí ọ̀ wá fọ́ọ̀nì ah, alhamdulilayi nínú àwọn àlùfáà wa kọ́dà yín fi sẹ̀rí àwọn àlùfáà wa tá a mọ̀ ní nílùú wa yìí náà àwọn ni wọ́n sọ̀tàn yìí fún mi. àwọn bàbá wa sheikh aminullah ibrahim bóyá lè rẹ́ ń tọ́ mọ̀ wọn nù àwọn alhaji madina àwọn àfáà wa tí wọ́n tọ́ wa láti kékeré nìyẹn wọ́n ní gbà táwọn wà ní alimadina almunawara nílùú anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn bá àwọn àgbààgbà afa Madina àwọn lọ́kọ́ wọn kéwú ara wọn ni Sheikh Muhammad Al-Amin Ash-Shinqiti rahimahullahu ta'ala bàbá tí ọlọ́run ṣe ní èèmà nínú mà Sheikh Muhammad Al-Amin Ash-Shinqiti wọn ni wọn bẹ nú àwọn tó kọ́ àwọn àwọn wá sí mọ̀ pé kò gbọ́dọ̀ jẹ́ pé à ń lọ kíw lásán ni ti ìwọ bàbá yìí kí ẹ bá sì mọ̀ kọ́dà wa tá a bá wọn láyé táǹkà tíra wọn àbá ń gbọ́ kíṣẹ́ẹ̀kì wọn èèyàn mọ̀ pé wàláhì min ajaibi dunya nínú àwọn ìmọ̀ ayé sheikh muhammed alamin shinkiti kódà sheikh adam abdullahi lórí rahimahullahu ta'ala àwọn babalágége wọ́n ròyìn sheikh muhammed alamin shinkiti tẹ́mi gari kanú àwọn tíra wọn pé báwọn bá lọ mẹ̀dínà àwọn ìfẹ́ mẹ́sì àti jókòó ní halkọ baba shinkiti èèmọ̀ ni sheikh muhammed alamin shinkiti rahimahullahu àwọn sheikh wa sheikh mọ́ aminullah ibrahim wọ́n láwọn wá rí àwọn wá dúó gbogbo èèyàn fi túká ń jọ kan eh, mo rò pé wọ́n yọ̀ǹda kí n sọ̀rọ̀ yìí pọ̀tẹ̀mí ni wọ́n sọ fún àtàwọn ọmọ kí wọ́n kan àwọn wá rí gbogbo èèyàn wá túká tán irú béèrè tá a fà yìí béèrè pé bàbá eh, báwọn irú tí tí wọ́n bá ṣe fún ọ tí mọ̀ yìí fi tó báyìí fi sàánú àwa náà ẹni bàbá òsì bínú sheikh muhammed alamin ṣe ń pè táwọn ẹni ọlọ́run àlọ́ ìlànà urbaniyun èyí wọn wá pé kán wá ké mọ́ wọn pé ẹ̀yin ọmọ áfíríkà ń bí dé àyẹ tó dé wọn wí nǹkan kan ẹni wọn wá ní a pé sọ́ǹfẹ́ ilẹ̀ hàmù ni wọn làwọn níbẹ̀ àwọn ó sì fọ̀ wọn á pè àwọn wọn á ní káwọn ó wọn á ní mo rò pé wọ́n náà ṣí Suratul Baqara fáwọn àbí wọ́n ka àyà náà fáwọn ìrántí mọ́ kí láyà ni ni pé wattaqullaha wa yu'allimukumullah wọ́n ní bẹ́ẹ̀ báyìí pé nátàlí náà lẹ́ pé ǹjí bàbá ṣe nǹkan ti fún àwọn ẹ̀jọ́ náà nù pé kò sí nǹkan mi wattaqullaha wa yu'allimukumullah ọlọ́run ló wí bẹ́ẹ̀ kò sí ní í ṣe kọ́ bẹ́ẹ̀ ìwọ gbogbo ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ìwọ jìnnà sí i. ìbẹ̀rù ọlọ́run bọ́ bá ti lágbára máa bẹ̀rù ọ̀nà ìmọ̀ọ́dẹ. so òun làwa náà fi dá àfa lóhùn lónìí alukur'an kẹrìmù ló wí bẹ́ẹ̀ àwọn àgbà àfa ni wọ́n fèsì bẹ́ẹ̀ ọ̀tẹ̀kù lọ́ha wọ́n yóò alimukumu lọ. ọlọ́run ní ẹ bẹ̀rù wọn ọlọ́run bẹ́ẹ̀ bá ti bẹ̀rù òun mọ́jẹ̀múnu wọ́n yóò alimukumu lọ òun fúnra àwọn lòun ọkọ yín mọ̀ bóyá eléyìí ni alimami shafi'i alimami muhammad ibn idris ni shafi'i nínú àwọn àìmọ̀ mo rò pé àyà yìí náà ni imaamu shafi'i júwe ẹ̀ńtọ́ bá ń ka àwọn àbíyàtù tí wọ́n tó ń sàbòlélè imaamu shafi'i imaamu shafi'i ni shakawtu ila waqi'in su'a hifzi fa arshadani ila tarkil ma'asi. فقال اعلم بأن العلم نور ونور الله لا يؤتاه عاص ìmáàmù ṣáfì ní èmi náà lọ bá wákẹ́ẹ̀ nínú àwọn àgbààfà tó tún ṣáájú àwọn ṣáfì ní alìmáàmù wákẹ́ẹ̀ pé mo èmi náà lọ bá wákẹ́ẹ̀ ńjọ kan sú àṣẹ́fúrí pé nǹkan yìí ń gbàgbé rẹ̀ ó ti rí báyìí ọlọ́wáyé fún un fa arṣádà ní ìlà tarkil ma'asi.

so ní kúkúrú ọ̀rọ̀ ìmáàmù Shafi'i àtọ̀rọ̀ sheikhuna Muhammad al-Amin ash-Shinqiti rahimahullahu ta'ala rahmatan wasi'ah wattaqullaha wa yu'allimukumullah àwọn bàbá wọn yìí wọ́n ló ń gbèsè ayé wọn wàláhì ẹni ọba sì mọ̀ wọ́n kọ́dẹ̀ tí máa ń gbọ́ àbí tí ń ka tíra wọn yọ mọ̀ pé ọlọ́run ọba jogún mọ̀ fún wọn ní wọ́n fi nímọ̀ níbẹ̀rù ọlọ́run òun ni ọ̀rọ̀ al-imam ibn abbas radiyallahu anhuma mùrùpá àti sọ́lẹ̀ ká bẹ́ẹ̀ méjì ń bì kéèyàn má tara rẹ̀ ìmọ̀ èèfò máa ń yàn bí màá bá máa fò máa yàn ni ibn abbas ò nídìí kan lọ kéwù torí pé inú ẹni tó súnmọ́ jù ni sallallahu alayhi wa sallam abbas wá sọ ìròyìn bóun ti olóhun kan kàn rí i pé ọ̀dọ́ lòun ọmọ èké lòun àwọn àgbààgbà náà àwọn sọ̀hábé tó gbọ́ níta nábì wí tí wọ́n mọ̀ tó máa yà tí wọ́n mọ̀ tó hadith nǹkan kan wọ́n ń kú díẹ̀díẹ̀ òun wá ké sọ̀rọ̀ kan pé já lọ bá bàbá yìí o ká máa lọ. ó ní tí áàdà rọ́jòlù mẹ́nà ansọ́r ọ̀rẹ́ ẹ̀hún náà ansọ́rù náà wà ra mẹ́dínà ó ní tó fi dáhùn lóhùn ni pé ọmọ tí ẹ̀ mọ̀ wọn ara rẹ̀ ibùn àbáṣì ìwọ náà wá ń retí kẹ́nìkan ọmọ wa bí ọ nímọ̀ pé kí fatiwa nǹkan báyìí kọ́ níbi táwọn àáfàá kúnlẹ̀ ó ní tó wí fún un jọ òun ibùn àbáṣì nù tẹrùjẹ́mà hayat ibùn àbáṣì tàn yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní tó wí fún òun but eléyìí ó discourage Ibn Abbas ibi tá à ń wí ibi tá à ń lọ nìyẹn arákùnrin yìí ohun tí ó wí òun náà sì lóun gbọ́ àmọ́ ìwọ̀n ti nílẹ̀ mí tọ́rọ̀pọ̀lọpọ̀ wa bí tá a ti máa ní pírọ́blẹ́mù nù ẹlòmíín náà ní hima tọ́wà áálíyà ó ní gbìyànjú ó ní àníyàn dáadáa àmọ́ bá ti rí ọ̀rẹ́ ti sọ nǹkan kan fún yóò ju tọwọ́ ẹlẹ́yìn Ibn ibn abbas ní òun kọ́dà ibn abbas ṣe tẹ̀sílù pé òun á máa lọ bá ẹlòmíì nínú àwọn àfáà nígboro mẹ̀dínà ńgbà náà ńgbà tí wọ́n bá fi délé rẹ̀ wọ́n ní í sùn lọ́wọ́ alkọ̀ìlúùlà alimẹ́dínà mọ̀nàwàrà ìlú anábà muhammad sallallahu alayhi wa sallam òun máa mú bẹ́ẹ̀ púpọ̀ ó mú kọ́ mọ́ àwọn ará mẹ̀dínà la láti máa sun oorun ọ̀sán kí wọ́n bá tún nínà ṣáàtún rú rọ̀lẹ́ báyìí bí èèyàn bá jí ní rọ̀lẹ́ ní Madina bígbà tó jọ ilẹ̀ tún mọ̀ ni torí wọn ti sùn díẹ̀ ní ọ̀sán ó ní gbà míì tóun bá wá dé wọn nẹni tí ń sùn òun wá ní pé ẹ bá òun jí òun ó sì wò ó pé kí lòun ó tún wulẹ̀ lọ tóun ó padà òun bá jókòó sẹ́nu ọ̀nà rẹ̀ Ibn Abbas ní òkúta ọmọ fẹ́ sí òun lójú ńgbà míì tàtẹ́gùn bá ń fẹ́ ọlẹ́lòmíì bàbá wa jáde tó bá wa rí i pé òun yóò wá ní subhanallah ibn abbas ọmọ ẹ̀gbọ́n anabi ọmọ ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alaihi wasallam òun ṣe ránṣẹ́ sí òun kó wọn wá ibn abbas ò ní èmi mọ wá kíw ibn abbas sọ kí sọ yìí tó pọ̀ kí wàá nígbẹ̀yìn ẹ̀ ibn abbas nígbà tó wá tọjọ́ lọ tọjọ́ lọ tó ń náà dàgbà ọwọ́ adi pé ń gbòòrò mẹ̀dínà bọ́rọ̀ kan bá rújú wọn ni ẹ lọ pé abdullahi ibn abbas wa kódà inú àwọn àgbààgbà sọ̀hábé gan fẹ́ sẹ́mọ̀ yóò fẹ́ rí bákan lọ́kàn yàn arínú àwọn sọ̀hábé tí wọ́n sọ fún umaru pé lima tó dìfẹ́ lọ aléyìnà hadal gulam wà lánàá mẹ́sìlùkù minal awlad èyí ṣe ń bí àwọn àgbààgbà bá jòkó sí ọ́sà nìkan mọ̀ yọ wọlé a sì dúró ẹ̀ àwọn náà sọ bẹ́ẹ̀ àmọ́ Umaru fi ẹ̀kọ́ dá wọn lóhùn Umaru ọ̀dà kò sì pé Ibn Abbas rí bákan wọ́n ní wọ́n wá ṣe fanfa àyà kan jọ kan tafsiru àyà kan kìlá àyà náà idha jaa nasrullahi wal pẹ̀ta ni ó rẹ̀ fún wa wọn kálukú wọn á ntẹ mi gbọ́ yé nbẹ ni fatihu maka ni nkin kankan lè mi gbọ́ yé Umaru wa ni wọ́n ránṣẹ́ sí Ibn Abbas ibn abbas wá dé ọmọ èké náà ló sì wá ń gbà ní. abdullahi ibn abbas ọ̀rọ̀ àyà yìí ni à ń sọ kí ni wọ́n gbọ́ yìí yàtọ̀ fún nasrullahi tó hàn yìí ìtumọ̀ wo ní ara ẹ̀kọ́ tó kọ́ nínú àdìsí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam láì nígbà tí kò ibn abbas ní àyà yìí nínú àyà tó tọ́ka pé ọjọ́ ọkọ ànábì ti súnmọ́ yìí sallallahu alayhi wa sallam.

bí wọ́n bá ń béèrè nǹkan kan máa wá ibn abbas àwọn èèyàn wàá jòkó wájú wọn. ọlọ́rẹ̀ ẹ̀hún jọ́sí táwọn wà ń kékeré tó pè yìí òun náà wàá bá wọn bẹ̀ ńjọ kan àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ àwọn èbínú kódò òun náà ní tí wọ́n ń sọ ńjọ́ náà pé hadal gulam àkọlà mi nì hadal gulam àkọlà mi nì kí ló dé òun lọ́wọ́ sọ̀tàn fún wọn pé ọmọ yìí pè ń jọba yìí ó pè ń jọba yìí bóun bá mọ̀ pé bí ó ti rí lónìí ni ni ìbá àwọn ọjọ́ máa lọ kéwú kí bọ̀t kò ṣeé ṣe mọ́ èyí òun lè àkàn fi kún pé ìmọ̀ èèfò máa yàn o bí mo bá fò máa yàn ọ̀yẹ̀ kó fò máa wọn ibùn abbas ọ̀bì ọlọ́hùn tààlà ànùhùmá èèyàn náà ó gbìyànjú yóò wá mà lọ́dọ̀ àwọn àfáà gidi yóò sì ṣèkédìmọ́ fún mọ́ yóò farabalẹ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run tó bá wá ní ọlọ́run wa jogún mà náà fún insha so ọlọ́run ó jogún mà fún gbogbo wa bí o ti jẹ́ nìyẹn ta'ala ìbéèrè yìí wá láti ọ̀dọ̀ àwọn obìnrin mẹ́rin ní ìbéèrè náà mẹ́ta ń dá lórí ọ̀rọ̀ hajj wọ́n sọ lọ sí hajj ṣé òun gerun ni àbí yóò mú un kù ẹlẹ́ẹ̀kejì ni pé tọ́yìn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n lẹ́ni tí ò bá ní agbára láti lọ sí hajj só ní ẹ̀tọ́ láti fi owó ráyàn pé kán ṣe lórúkọ òun ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní sí tí èèyàn bá lọ sí hajj yóò mọ kírun rẹ̀ pé ni àbí yóò mọ dírun kù kí ẹ bá wa ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ah, obìnrin mùsùlùmí kì í gérí kì í sì fárí obìnrin mùsùlùmí èèwọ̀ ni kọ́ fárí àbí kọ́ wá mú kílípà kọ́ máa gẹrun bí obìnrin mùsùlùmí bá lọ hajj ntí ó ṣe ni pé yóò sun irun rẹ̀ jọ yóò wá gé díẹ̀ lórí rẹ̀ ọ̀nà méjì lóṣù sí ni ọ̀nà mẹ́ta ni yóò gé díẹ̀ díẹ̀ lórí ọ̀kọ̀ọ̀kan òtítọ́ lẹ́tọ̀ obìnrin mùsùlùmí kí lè ran ní hajj àhán irú agbára wo ni ò ní Eh, ní kúkúrú eh, ẹ̀ńtọ́ wa bí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pé yẹn lè bá yẹn ṣe hajj ara tí wọ́n dákọ̀ fún anábì tá anábì farama ni pé wà á bí sheikhun kabirun la yasbutu ala rọ̀hìlà pé àgbàlagbà ara ni àwọn òbí òun ti dà kọ́dà àwọn ò lè dá jòkó lórí kínni lórí nǹkan ọ̀gbìn ntí wọ́n máa gùn jọ náà bí ẹṣin bí rànkúnmí bẹ́yẹn ọba ní àlàáfíà ní àáfi rànkúnmí rìnrìn àjò láàrin maka sí madina nìkan kọ́tẹ̀ má jù bẹ́ẹ̀ lọ ní tí ọmọ ní ọgọ́rùn-ún mẹ́rin kìlómítàs èèyàn gbọ́dọ̀ lálàáfíà dáadáa ẹ̀ńtọ́ba ipá gbàlagbà ni òun nìkan ò lè dájòkó lórí rànkúnmí wọ́n wílé yìí ń fa nàbì sọ̀lọ́lọ́hu àríyí wọ́sẹ̀lẹ̀ bàbá ní ká ṣe kìyàsù lóde òní tiwa yìí ẹni tó bá nírú àárẹ̀ kan àbí kejì náà tó yìí pé ní ẹnu ìgbà tí wọ́n lò ní hajj tí fi déhùn náà kò lè fa àlàáfíà ò lè gbé pé ibi tá a ti ya rẹ̀ nu kò gbọ́dọ̀ jẹ́ pààrẹ̀ tó ṣeé ṣe kí ọba kó tó kù láyé eléyìí hajj ó débi àwọn àrùn tó bá ṣe pé ọwá ni ó sì lè ṣe kíni ó lè lọ èyàn ò lè ṣe nǹkan míì yóò dúró ni fàáìdà tún mẹ́ni àyà mẹ́ni ó kọ̀ bọ́lọ̀ ti wí ń pa àti Ramadan bẹ́ẹ̀ ni ń pọ̀rọ̀ hajj náà ọ̀rẹ́ wọn ni ẹ wá lọ sí hajj fún ọ̀hún. bọ́bá lálàáfíà kó tó kú láyé alhamdulillah bí ọba lálàáfíà tó fi kú láyé ọlọ́run ní lima ní àá ìlẹ́yìí sabila òun ọ̀lágbára nù. No àmẹ́ńtọ́ bá ṣe pẹ́rú bí ó ti wá nu hadithi yìí kò lágbára àrìn àjò kìí sì ṣe páàrẹ̀ kan tí ó padà lọ ni irú ẹni báyìí ó lè pé kí owó ní kìí sowó lòun ò ní ẹni tí ó bá wa lọ ṣe hajj fún kó spọ́nṣọ̀ rẹ̀ lọ èyí ò burú ẹnu táwọn èèyàn àwọn àlùfáà máa kíbò sí ni pé ká má wàá sọ di business kọ́mọ̀ wá di pé ibi eléyìí náà lẹ́ni iná ó ti máa ran kan pé hajj tóun fẹ́ lọ bá a ṣe yìí bóun bá dé òun gbọ́dọ̀ kọ́lé inú èrè tó ń rí inú hajj yìí ibnu taymiya rahimahullahu ta'ala imam ibnu taymiya ibnu taymiya nìkẹ́ni yóò kà kún bí ìgbà tó yẹ pé òun náà lọ ṣe hajj fúnra òun àmóhun ò lówó ẹnu owó pé lápèjúwe lónìí nísìnyí èlò ní tíkẹ́ẹ̀tì èlò wọn ń san ní bọ́ọ̀dù àmọ́ ká wá gba owó eléyìí tán ká wá gba owó iṣẹ́ pé ń bọ̀ ṣe iṣẹ́ hajj àwọn àlùfáà mọ́ kíbo ṣe eléyìí púpọ̀ wọ́n nítorí pé kíni yóò yọ hajj kó lójú ọ̀nà ìbáadá yóò sọ di tìjára yóò kó lẹ́sìn ọlọ́run yóò di business àmọ́ bọ́ báyìí pé owó tí ó gbé lọ owó tí ó gbé bọ̀ kọ́dà yìí tí ó fi jẹun kọ́dà yìí tí ó nà lọ́hùn-ún kódà bọ́ bá nídìí pé àládàlú wọn ni pé béèyàn bá lọ tó bá bọ̀ báyìí bó ṣe fìlà yóò fún àwọn tó bá bá ń lé kó gbowó fìlà òun náà yìí wọn ò burú ní tó bá jẹ́ orúfù tí ọ̀tá kó kíni tí ọ̀tá kó ṣẹ̀ríà àmọ́ kéèyàn ọmọ wa ṣe ń ṣe pé ní èmi náà tún gbọdọ̀ lájẹsẹ́kù kan bíi pé mo lọ bá yẹn ṣe hajj èyí wọn ó mú àníyàn ìbáàdà kúrò yóò sọ di kíni yóò sọ di bísíǹnẹsì nù kò sí dáa Allahu alam. Eh, ní hajj eh, ìbéèrè tó ń béèrè béèrè yìí ò clear pé sáà dírun kò àbá pé àmọ́ dírun pé ẹ eh, méjèèjì ní máa ṣẹlẹ̀ ní hajj ah, bẹ́ẹ̀ yẹn bá lọ hajj ó láwọn àgbà tí ó máa kírun rẹ̀ pé ó sì láwọn àgbà tí yóò dírun kù tún láàsì lápèjúwe bẹ́ẹ̀ bá wà ní arọ́fà àìkírun pé lọ́jọ́ àràfà bẹ́ẹ̀ bá wà láràfà yóò kí àyílà méjì yóò kẹ́ afuru méjì kọ́dà yóò tún kí méjèèjì lásìkò kínní lásìkò àyílà ni bọ́ba di àsìkò mọ́gíríbì mọ́gíríbì ó dé bá ní láràfà àmẹ́yìn ò ní kì í àwa máa lọ àyè tá à ń pè ní Muzdalifa ibẹ̀ láwà tí ìṣáàyè ó fi báyàn èèyàn wàá ṣẹ̀ṣẹ̀ kí mọ́gíríbì pọ̀ mọ́ ìṣáàyè ní rákà méjì náà látò kí ìṣáàyè eléyìí ni dandan ní gbogbo alálàájì kọ́dà ara mẹ́kà náà báwọn náà ti kí n jọ̀hún nù bí yẹn bá lára mẹ́kà ní mí tóun náà lọ àràfá ẹ̀ ní rárá mẹ́kà kan wá ní èmi sòrin àjò mà kí rákà mẹ́rin hàn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ara madina lànàbí àwọn èèyàn sì tẹ̀lé látara mẹ́kà sí hajj kò sínú àkọọ́lẹ̀ pa nabi wa ń kí rákà méjì àwọn kan kí rákà mẹ́rin ní kúkúrú àwọn ibi tá a ti máa dé òun kùnú but alálàájì pàtàkì jùlọ nírú bí àwọn èèyàn ti ń ṣe hajj nísìnyí téèyàn wà maka àti madina ọ̀sẹ̀ méjì mẹ́ta mẹ́rin yóò máa kírun pé ni o ọlọ́hu ta'ala àlẹ́. oníbèrè bèrè pé ní ṣẹ́dọ̀kùn kí nìkan tí ànábì pè ní nìka àti pé báwo làǹdàbọ̀ àmọ̀fẹ́mọ̀ sọ́lá ń ṣe máa ń ṣe nìka. annikah bàbá bí ó ń béèrè yìí ṣe béèrè pé kí ni tá ń pè ní nikah ohun tá ń pè ní nikahu fi lugati al-Qur'an wa sunnati nabiyyi sallallahu alayhi wa sallam nǹkan méjì annikahu a máa túmọ̀ al a máa túmọ̀ kí ni al òun làwa ń pè ní ìso ìso ìso nǹkan náà ni lọ́mọ òkú làwa ń pè ní ìso igi àlàáfíìdù ní ká ta kókó nǹkan nìkan àṣùmọ̀ àtúmọ̀ bẹ́ẹ̀. ìtumọ̀ kejì fil Qur'an wà fi sunna ní a bá ní nìkan ò ìtumọ̀ kejì ní pé ni ìbáṣepọ̀ lọ́kọ láya wọn a máa pè ní nìkan àṣùmọ̀ fil Qur'ani wà. Wa fi sunnati nabiyyi sallallahu alayhi wa sallam ìtumọ̀ méjèèjì nìka ò máa mú wa àmọ́ mo rò pé tí ẹnì yìí fẹ́ béèrè níta kọ́kọ́ òun ni ìso ìso igi gbẹ́kí la ń pè ní nìka wò àlà ákídù fi ṣẹ̀ríà ákídù nìka bàbá fẹ́ so igi torí pé ọlọ́run san níbèrè ilẹ̀ sàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣẹlẹ̀ lónìí ntí ọ̀ lágbára aṣọ dìntọ́ lágbára mara wa lọ́wọ́ ọ̀tọ̀ níjọ́ tí wọ́n múwe lọ ọ̀tọ̀ níjọ́ táwọn ọkùnrin ilé ọlọ́ dúpẹ́ ọ̀tọ̀ níjọ́ táwọn obìnrin ilé ọlọ́ dúpẹ́ eh, ọ̀tọ̀ níjọ́ thanksgiving àtún wá dájọ́ ìyàwó eléyìí bọ́ báyìí pé èèyàn máa ti ń ṣe pàtàkì jùlọ àwa tá a jọ̀dọ̀ èmi máa fáwọn èèyàn mara bẹ́ẹ̀ alhamdulilayi àti ìjọra pọ̀lọpọ̀ ti ń lò ó ńjọ tí wọ́n bá ti múwèé wá àwọn aolèáwù ìyàwó tó fẹ́ fẹ́ wá ẹni ọba gbọ́sẹ̀ rí àkànyé pé ẹ dákun ńjọ yìí náà ẹlẹ́mìí ń so igi o pé ó ti di kíni ó di àláàlì mi torí pé gbogbo ń ta nídìí kí igi ó fi so ìtì máa pé kí la nídi kí ìjẹ́ ó fi so ní kí ni alimahalu báwọn afọ onífíkì ṣe pé kí ni mahalu ni pé àwọn tí ó fẹ́ra wọn gan àyè fẹ́yàwó fún yẹn tún láàzì pé ọ̀ gbọ́dọ̀ má fẹ́ àṣàlélẹ́yìn kì í sẹ́sìn ọmọbìnrin tí bàbá rẹ̀ jẹ́ ń pa pé kọ́ fẹ́yàn láyà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ abá nẹ́bí kí ọ̀tẹ́hùn lọ́rùn ó ní bàbá àwọn fi hàn fún ọmọ àbúrò rẹ̀ tó sì ń láyé anábà muhammad sallallahu alaihi wa sallam anabi ní ngbà tí o ti tẹ ọlọ́run ni wọn ò lè jẹun pa wọ́n wá wà lórí wáyà pé ọmọbìnrin yìí padà wá lọ́tẹ̀hún lọ́rùn àmọ́ òun fẹ́ kí ọ̀sán báyìí náà ni pé wọn ò kọ́dà nù islam wọn ò lè jẹ́ kínni wọn ò lè jẹ̀yàn pa o ẹnu tí sẹ̀ríà islam gẹ́gẹ́ bí ìtìjú ti ń bẹ lára àwọn obìnrin jọ̀hún tá a sì lérò pé kò ní tán kọ́dà lónìí náà kọ́dà bí wọ́n kéré òun ni kó lè sọ̀rọ̀ fóbìnrin ká máa bí pé sí lámọ̀yìn wù ọ́ yàtọ̀ fún dàkúdà táyé dà lónìí ọ̀yà ká tó so ìdí yìí ọ̀yà kí sí ara yín àfa àti ó so ìdí yìí sunna tọlọ́hún àti tànẹ́bù Muhammad sallallahu gbogbo eléyà ayé ló bí dàkúdà sẹ̀rẹ́ ìsìláàmù wo ẹ̀dá tọ́lọ̀ da obìnrin báwa náà ti. kọ́dà sì lè dìfà rẹ̀ pé àti ní nísìn òun ní sàdáàkì kọ́dà sàdáàkì ọ̀dá nìka àhùdó bí gbogbo ń ta wí bá ti pé àríyọnu ọkọ àtìyàwó àwọn òbílé obìnrin wọn làwọn faramọ́ ara wọn tó jẹ́rìí ọkọ wa ní òun ò ní sàdáàkì nísìn kò pé kí yígi ọmọ sùn. So òun náà ń pè ní asọ̀dáàkù almusamma asọ̀dáàkù almusamma ẹnu pọ́kàn sọ pé torí ṣẹ̀rí ọ̀fẹ́ ká yan obìnrin jẹ yọ kàn jẹ́ á mọ̀ pé pẹ̀lú ògo ọlọ́run kò tí ì sí nísìn àmọ́ iye báyìí ni mo fẹ́ fún ìyàwó mi ní sọ̀dáàkù bí ìyàwó bá ti fara mọ́ bẹ́ẹ̀ kọ̀bá sẹ̀yìn ọdún kan ẹ̀yìn ọdún méjì ẹ̀yìn ọdún mẹ́wàá bọ́ba ti yọnu sí bẹ́ẹ̀ sọ̀dáàkì ó dandan pé yìgì yóò ní sọ àfikọ́ lọ wá sàdáàkì wa ní kúkúrú níta ń pè ní kíni níta ń pè ní nìkáàfù ní lọ́nà kan nu méjì àmọ́ nìkáàfù bó ń béèrè ṣe béèrè ṣáràn nǹkan méjì nìkáàfù nìkáàfù a máa tún máa ákídù a sì máa tún máa kíni àlìjìmá ìyẹn ni pé àjọṣepọ̀ ọkùnrin àtobìnrin lọ́kọ láya Allahu a'lam. ẹ dákun ṣe é gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ̀ ti kọ́ wa ń bè pípé ní al-ma'ruf urfan kal-mashruti shartan ìlú tó bá ṣe pé ní tí gbogbo nǹkan wọ̀nyí bá ti ṣẹlẹ̀ tí wọ́n bá ti péjọ wọ́n ti máa ń péjọ níjọ igi yẹn wọ́n ti kà pé àwọn so igi fún wọn ṣé alẹ́kàáyé náà kún pé igi ò tí so. Uh, alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sallam. Uh, àṣà ò lè pa ṣẹ̀ríà rẹ̀ àmọ́ ṣẹ̀ríà ò tako àṣà tí ọba ti tako fi ọlọ́run irú ìlú tíru eléyìí bá wà pé àfi kí àṣà àfi lápẹjúwe ọmọ ìlọrin lèmi náà irú ìlọrin tí a ti ń sọ̀rọ̀ yìí wọ́n láfi kọ́ ní àlàǹsì pé ọ ní àlàǹsì là máa pè òun ní pàlàmì àṣà lélẹ́yìí lópin ìgbà tí ó bá ti ṣe pọ́ takò kankan nù ṣẹ̀ríà àlàádàtú muhakkama àlàádàtú muhakkama àlàádàn kálukú ànábì bá sallallahu alayhi wa sallam ọba ń táwọn ará mẹ́ka ń ṣe lálàádà kánrin tọ́pọ̀ kìí wá ṣe pé gbogbo ẹ̀ náà lànàbì ní ẹ̀pa gbogbo àlàádà yín tì ẹ̀sẹ̀sẹ̀ máa wá mú tuntun àmọ́ èyí tí ọba bá ṣẹ̀ríà àmọ́ ànábì ètìjú ẹ̀ á ìrọ̀lẹ́ ọ̀hún ẹlẹ́yọ̀ ọba àmọ́ ẹ̀pẹ̀lẹ́ ìtì gbogbo àlàáda tó bá tako ṣẹ̀ríà ṣẹ̀ríà kọ̀ àmọ́ àlàáda tí ó bá tako ṣẹ̀ríà irú eléyìí pé ah, àfi ká pé ìjọ àfi kí wọ́n lálàǹsì kò burú àmọ́ kò gbọ́dọ̀ wá jẹ́ pé yíyún láwa ní adáyégi dúró dé tá a sì máa ń tí ọmọ ṣẹlẹ̀ láàrin ìgbà tá a múwèé lọ àti ìgbà tá a fẹ́ fáwọn ọmọ yìí ní kíni ní alàmísí àbálàǹsì ẹni tí ń bá ń ṣerú ilé ìkọ́ bẹ̀rù ọlọ́run torí gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ọmọ wọ̀nyí bá ń dá láàrin ìgbà ni wọ́n ń dá sí lọ́rùn o àwọn náà àwọn náà ò fírí o àmẹ́nu pọ́hùn ni sábà bíi pé àwo àwọ̀ sáni ṣe báwọn bọ̀tí mo rò pé tá a bá ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn òbí wa yóò yé àwọn náà wọn sì gbà àwọn ọmọ yìí ẹ mẹ́jẹ̀ á tanra wa ńgbà tá a ti múwèé lọ yìí kọ́dà yín náà ẹ máa ní òní wá kíyàwó rẹ̀ ní táwọn náà máa bí wọ́n máa rán òun náà pé ọkọ rẹ̀ lọ́ọ́ bá kí ló sọ wọ́n di ọkọ àtìyàwó àti ká mòfin tọ́lọ́hún kú o. ara ń tí a sì máa ń sọ tí ọ̀dà bíi pé òun ní èjé kíkíní yọ yanjú kò sì sí ti ń jẹ́ yígi èésùn ta nínú tíra tọ́lọ́hún àti sunnata nebo muhammed sọlọ kọ́dà nínú tíra fíkíw kò sí ti ń jẹ́ pé yígi èésè kíni yígi èésùn ta kọ́dà bẹ́ẹ̀ yẹn bá so yígi tán tí bàbá ìyàwó wa ní ọlọ́run kẹ́hùn inú ilé òun tó ń kọ́ ẹ̀jùmọ̀ lọ gbé bẹ́ẹ̀ bọ́bá tẹ́hùn ọlọ́run kò sí ní tó burú mẹ́ kò sí ní tí ṣẹ̀rí àtakò ń bẹ́ mo rò pé tí ọ̀pọ̀lọpọ̀ máa bẹ̀rù ni pé ah, ọwọ́ aṣọ ìgì tó tún máa wá gbé inú ilé bàbá rẹ̀ kọ́ da púpọ̀ léyìí tí ò ní fa ẹ̀sẹ̀ ọba ipá ń fẹsẹ̀ ni èyí ń gan ni ò ní jẹ́ kí n tẹ́ à fún lẹ́sẹ̀ ọlọ́run ni ò ní jẹ́ kó ṣẹlẹ̀ torí pé àlè máa wá mọ́nítọ̀ wọn àwa gan ọ̀tí ẹ̀ máa tì wọ́n síra wọn pé bá a ti fi fún un. ẹ jẹ́ kí n ti ń jẹ́ nìkaahù ṣẹ́rẹ́ì kún wọn mọ̀ pé a ṣe nìkaahù ṣẹ́rẹ́ì wọ́n ti di halali ara wọn. àmọ́ bọ́bá wa yá o tọ̀ gbogbo mọ̀lẹ́bí o ọ̀dà gẹ́gẹ́ bí àṣà wa àwa fẹ́ kóyàn lẹ́nu jọ ṣẹ̀rẹ́ ìsìlámù ọ̀tako ní àṣà tí ọba ṣe kíni tí ọba tako nǹkan kan nínú òfin ọlọ́run àmọ́ àṣà ò gbọ́dọ̀ pa sẹ̀ríà ìsìlámù rẹ o àṣà ò gbọ́dọ̀ pa ìdájọ́ kankan nù sẹ̀ríà ìsìlámù àmọ́ a lè kó àṣà pọ̀ mọ́ sẹ̀ríà bí ọba tako ọlọ́run àrẹ. ìzọ́gun lọ xẹ́ra ìbéèrè yìí náà ní àṣepọ̀ pẹ̀lú ìbéèrè tẹ̀dá ọ̀tá yìí wọ́n ní tí kò bá sí bàbá ìyàwó láyé má bẹ́ẹ̀ wọ́n ní tí kò bá sí bàbá ìyàwó láyé má tí ẹni tó jẹ́ bíi àbúrò àbí ẹ̀gbọ́n bàbá tó wá takú pé ní ọmọ Ìlọrin iná ló gbọdọ̀ fẹ́ ṣé ẹ̀gbọ́n rẹ̀ lè ṣe wàlíyù fún láti fẹ́ ẹni tó bá wù. ẹ̀gbọ́n ọkùnrin àbí ẹ̀gbọ́n obìnrin ẹ̀gbọ́n ìyàwó kẹ̀ ah, alhamdulillah ah, ìbéèrè tí ó ṣe pàtàkì mímọ táwọn mọ bí ìbálùwà nínú tí ń ṣẹlẹ̀ púpọ̀ òun ló ń béèrè ìbéèrè mo rò pé sínú àwọn obìnrin ló béèrè ọlọ́run ọba ọ̀sán lẹ́sàn dáadáa àrọwà lákọ̀ọ́kọ́ pa sáwọn òbí wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ àsọọ́lẹ̀ o anabi ní in ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu illam taf'alu takun fil ardi fitnatun wa fasadun kabir sallallahu alayhi wa sallam bàbá túmọ̀ àdìsí yá rí i pé ogun tí ń ṣẹlẹ̀ yìí là nábì ti wí. ànábì ní ń já àkún mọ́ntàrúbọ́ọ̀nà dínàhù wà kúlùkọ̀. ànábì ní bẹ́ẹ̀ yẹn bá wá bá yín pò ń fẹ́ fẹ́ ọmọ yín nǹkan méjì ni ẹ wò nǹkan mélòó ni ẹ wò nǹkan méjì dínàhù wà kúlùkọ̀ wò. ànábì náà pé ká fọ ọmọ fún ẹni abárí o kọ́dà kò pé ká fọmọ fẹ́ ni ó lẹ́sìn tí ò ní wá méjèèjì là nàbì ká sallallahu alaihi wasallam ànàbì ni man tardawna dinahu wa khuluqahu ẹ̀sìn rẹ̀ ìwà rẹ̀ ọ̀tẹ̀ yìí lọ́rùn. ànàbì ni bẹ́ẹ̀ bá ti wá rí eléyìí fazawwijuhu amru minan nabiyyi sallallahu alaihi wasallam ànàbì ni ẹ fún rẹ̀ níbẹ̀ àsọ́lẹ̀ tá nẹ́bí wá sọ ni pé ilam tafalu níjọ́ tẹ́ bá wá ní ẹ̀tún máa wá nǹkan míì irú ìta ń béèrè béèrè yìí ọmọ ìlú kìí sọmọ ìlú wa kìí ṣe nǹkan kan ànẹ́bí ni takun fil arbi fitnatun wa fasadun kabir bẹ́ẹ̀ ọtí ẹ̀ kí wúyọ́ gbọ́n pé fìtínà ànẹ́bí ni takun fil arbi fitna ànẹ́bí ni tí ó gbẹ̀yìn ní fìtínà wa fasadun kabir kẹ̀bíir àti bàjẹ́ tó pọ̀ lórí ilẹ̀ ẹnìkan ń sọ ń jò níyì gbogbo wa náà là ń gbọ́ kò sì sẹ́ni ó jiyàn rẹ̀ pípẹ́ta ni wọn lọ́ máa lé ńlé wọn gbogbo bẹ́ẹ̀ ti ń gbọ́ wọ̀nyí èmi ọ̀rẹ́ nìkan kó dìde pé ilé tiwa kọ̀sán máa lé ńbẹ̀ wàláì wọ̀fàsádùn kẹ̀bíir nígbà tá a bá ti ọ̀nà halali máa ń wọ̀nyàn ni ó fi haramu o gbogbo àwọn ọ̀nà tá a fi ń kìnà halali máwọn èèyàn ẹ̀já bẹ̀rù ọlọ́run o ẹ̀já sínà halali kalẹ̀ fáwọn èèyàn kí wọ́n má máa lọ bí haramu nípa báyìí àárọ̀ wa tá a fẹ́ pa sáwọn òbí wa nìyẹn ànábì ò pé ni ẹ bá rí lóòótọ́ kọ́dà bọ́ bá jẹ́ mùsùlùmí ànábì ní wọ́n kú ó lè lẹ́sìn ọmọ nìwà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man tardawna dinahu wa khuluqahu àmọ́ bẹ́ẹ̀ bá ti wá rí méjèèjì yìí ìmọ̀ wá pé ìran wọn àbí ìlú wọn àbí nǹkan kan bàbá ní ká sòdodo tọrọ tọlọ́hún àtàdídà anabi wa muhammad sallallahu alaihi wa anabi ò fi yín kún o tọ́ba wa ṣẹlẹ̀ báyìí irú ìbéèrè tó ní béèrè béèrè. sí pé kò sí bàbá ọmọ mọ torí bàbá ló ní wìláyà ara ń tí inna Allaha la yastahi min al-haqq ọ̀rọ̀ òdodo lọ̀rọ̀ àti a sì gbọ́dọ̀ sọ ọ́ tọ̀rọ̀ lọ́wọ́ bí àwa náà bí yẹn bá mọ̀ ara mistakes tá à ń rí nílùú wa nílẹ̀ Yorùbá ni pé Islam o bí bàbá bá ń bẹ tí bàbá bàbá ń bẹ láyé bàbá ló ní wìláyà ọmọ rẹ̀ o tí bàbá bá ń bẹ láyé tó náà tó wá sí kínní ó ní bàbá bẹ́rù olùwàlídé ni ọmọ lọ láàrin wọn yóò máa ṣe dáadáa sí bàbá rẹ̀ àmẹ́yìn wọn gba ẹ̀tọ́ tiẹ̀ fún bàbá rẹ̀ torí pé ẹlòmíràn ní àwọn ah, ò lè ṣe nǹkan táwọn alájí bá ti wí ni ní ti ṣẹ̀rí àtọ́lọ́hún àti ìlànà tànàbà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bí ti ṣẹ̀rí ìsìláàmù bá ti dákọ̀ bàbá bàbá tí ó bá sí bàbá mọ́ ni kódà bí a jogún nígbà tí ó bá sí kíni mọ́ tí ó bá sí bàbá mọ́ ló tó kan kíni ló tó kan bàbá bàbá bẹ́ẹ̀ náà lọ́rọ̀ wìláyà náà nígbà tí ó sí bàbá mọ́ lọ́kàn kíni kì í ṣe báwa ṣe wá gbé lódì lónìí pé kò ọjọ́ la bí òun náà ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ọ̀kan ah, ní ti sẹ̀ríà ìsìláàmù èyí wọn gba ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ tó ní lórí àwọn ọmọ tó bí kọ́ra bó ipẹ́ yìí náà lẹ́ bá a tọ́jú ẹ̀ omi ìtúnu ọmọ lọ gbẹdọ ẹ̀gbọ́n àbọgbọdọ àbúrò àbọgbọdọ ẹnìkan èyí wọn gba wìláyà rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ tó ìpọlọ ńlọ tó bẹ́ẹ̀ kọgbà kò lọ́wọ́ ẹ o bàbá fẹ́ fọmọ rẹ̀ lọ́kọ òun ló làṣẹ òun ló lè pé òun fún yín ó lè pé òun fún wọn ó sì lè pé kò tẹ́ òun lọ́rùn. nígbà tí ọ̀wá sí bàbá mọ́ yìí àkọ́kọ́ ń tá a kọ́ béèrè ni pé kò tí ì kan ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá nkankan ó bá ké bàbá bàbá ń bẹ láyé òun lọ bí ọba sí mọ́ torí pé ẹ̀rí wọn ń pe bí báwọn àfọ̀nṣẹ̀rí àti màá tó òun wọ́n faraid wọ́n ní kíni al-usulu al-warisa àwọn usulu àwọn àpilẹ̀ àwọn wo ni usulu al-abu wal-jaddu wa in ala al-abu al-abu wal-jaddu wa in ala bó ni wọ́n ń pe ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá nínú ṣẹ̀ríà kí ni wọ́n ń pè é hmm? náà aha àwọn dókítà máàsì ni wọ́n mọ̀ eh, alhamdulillah alhawashi sẹ́mọ̀n tí wọ́n ń pè ní hawaasi lédè òyìnbó eh? kíni dókítà kíni hawaasi lórí ẹ̀yin náà lẹ eh, eh, footnote àwa náà máa ti ń jẹ́ níta bá kọ sókè àtẹ̀yí pè ní kíni footnote kíkó wọ́n wá mọ ibi tọ́lọ̀ bá tó bọ́lọ̀ ṣe tó àti kéèyàn ó tó bẹ́ẹ̀ pé ọmọ gbọ́dọ̀ yàn ọmọ àbúrò mi àbọ̀mọ nkankan ọ̀dà púpọ̀ èèyàn ní láda àmẹ́yìn wọn wá gba ẹ̀tọ́ bàbá tó bí ọmọ yìí ọ̀gbà fún yàn bẹ́ẹ̀ náà ni sẹ̀ríà ìsìláàmù ṣe tako adoption kéèyàn wá pé mo sọmọ yìí dọ́mọ mi kọ́mọ wá jókòó tiẹ̀ kọ́mọ jókòó ẹni ó bímọ èèwọ̀ nínú sẹ̀ríà ìsìláàmù èèwọ̀ ni ní kúkúrú tí bàbá bàbá ẹni bá ń bẹ bàbá bàbá lọ́kàn kó tó kan hawaasi àwọn hawaasi ni ẹ̀gbọ́n bàbá ni àbúrò bàbá nkankan ó bá pẹ́ nìyí náà lọ́wọ́ á kàn káwá àwọn tí ọba bá sọ̀rọ̀ lọ́hùn torí pé nǹkan kan bẹ tí wọ́n ń pè ní fòkòdánù wìláyà èèyàn lè lùsì wìláyà o bí èèyàn bá lápèjúwe nísìnyí ọwọ́ àtòrí pé òun ni wàlíyù ọmọ yìí ọwọ́ afẹ́ fọmọ yìí ṣe ntí ọ̀tọ́ ọmọ náà lọ́rùn lápèjúwe àbí ntọ́ tako interest ọmọ yìí lápèjúwe nísìnyí ọfẹ́ fi fún àgbàlagbà ọmọ sì lóun ọ̀fẹ́ àgbàlagbà gbogbo ẹ̀ ní sẹ̀ríà ìsìláàmù yanjú èèyàn wá ní pé ńgbà tóun ti jẹ́ wìlà àwọn afáàfin mọ̀ pé gbogbo ẹni tó bá gba wìláyà lẹ́yìn bàbá tó gbọ́mọ wìláyà rẹ̀ fúyẹ́ ọ yàtọ̀ fún wìláyà àsìlíyà tí bàbá tó bí nǹkan ẹ̀ tó ní so gbogbo àwọn tí wìláyà yìí bá kàn yìí kí wọ́n bẹ̀rù ọlọ́run kí wọ́n mọ̀ pé interest tọmọ yìí ẹ̀pà ẹ̀pà ẹ̀pà. béèyàn bá bí wìláyà bí bàbá ọba sí mọ́ tí wìláyà bá kàn yàn kó ọlọ́run kó wọ́n tà nàbí wí sallallahu alayhi wa sallam bàbá wa rẹ ni tí ọ wa takú ipe kọ́ra bẹ́ẹ̀ lọ́lọ́n wí bẹ́ẹ̀ lànàbí wí èyí tó ń wò sẹ́nu wìláyà yóò kú lọ́dọ̀ ẹ̀ àmẹ́yìn wò pé ká lọ fẹ́ ọmọ ọlọ́mọ láì láṣẹ àwọn òbí rẹ̀ yọ wà á kan kínni yọ kàn ní ọba tún kan bẹ́ẹ̀ ni òun náà bá ṣe bẹ́ẹ̀ yóò tún kan kínni yọ kàn ní ọba kan tí ọba sẹ́nìkan kan máa ń lé wọn fọ̀sọ̀tọ́ọ̀nù wàlíyú máa ń la wàlíyàlá wò ọbọ̀sọ̀wọ́ amirul mu'minin aláṣẹ mùsùlùmí ọ̀wà dìde yọ̀wà dòńdò wàlíyù fọ́mà ni àmọ́ kò sínú òfin ká máa fẹ́ ọmọ ọlọ́mọ láì ṣe pé àwọn tó ní wìláyà rẹ̀ tó láṣẹ rẹ̀ wọ́n fọwọ́ sí Allahu ta'ala a'lam. nọmba three. sàwọn àlùkò tó bá. ẹ dákun kwẹ́sàn tí mi fẹ́ béèrè ni pé ǹjẹ́ èèyàn lè rí fọ́tò ànábì Muhammad sallallahu alayhi wa sallam aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá ẹnìkan lálàá ó wá ní òun rí ànábì sallallahu alayhi wa sallam ó padà wá ròyìn bó ṣe rí ànábì ó jẹ́ pé bẹ́ẹ̀ ni àwa ní gbogbo ẹni tó bá ti rí ànábì lójú náà dandan ni ó gbọ́dọ̀ sí pẹ́ rẹ̀ níjọ́ gbọ́dọ̀ kíámà àti pé ẹni tí olóhùn rí fọ́tò ànábì ìyẹn wá gbàjìyàn pé á ah, irọ́ lọ pa ó padà wá mú bí fọ́tò kan wá bóyá kọ ìyẹn sáà rí bí kankan bẹ̀ẹ́ ó wá ní mi fi hàn yàn ìbàjẹ́ pé ìjìyàn tó débẹ̀ ló jẹ́ kó mú un jáde wá ẹ dáhùn kí ni ẹ bá wà ní sí. alhamdulilah ẹ dákun ẹ dákun èyí tí ò rújú òun ni pé àfẹnjẹ́ ọba parọ́ lókun kò sẹ́nu ní fọ́tò ànábì ńlẹ̀ sallallahu alayhi wa sallam kọ́dà ẹ rí i pé tí mo fi ní tí ò rújú ni pé kọ́dà kìí sọ̀rọ̀ ìmọ̀ nìkan àwọn kan ṣe fíìmù kan jọ̀hún ipa àwọn fẹ́ sọ̀tàn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ohun tí gbogbo àfa ayé dìde náà ni pé ẹ kọ́dà ẹ gbọ́dọ̀ pé kẹ́nìkan máa pè rẹ̀ ní ànábì mbẹ́ ẹ rí bọ́n bá ti wá débi tí wọ́n pẹ́ ẹ kàn máa gbóhùn lásán ni ẹ̀ ní rí fọ́tò kankan àwọn kẹfẹ́rí lẹ́ni òun gbò ṣe fíìmù ọ̀hún gan ọ padà gba ìsìláàmù ni ẹ bá ti gbọ́ ni pé bẹ́yẹn ọba parọ́ ló kù kò sẹ́ni ọ ya fọ́tò anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam but àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam fọ́tò nìkan wọn ọ̀yà gbogbo ti ń bẹ lára anábì ni wọ́n júwe kódà ọwọ́ adi fánù kan nù kéwú. No tí wọ́n ń ṣe tíra lórí ẹ̀ mo ti sọ rí mo ní tíra tẹ bá gbọ́ tí wọ́n bá pè ní kíni aṣàmáìlú alimuhammadiya nínú àwọn aṣàmáìlú ni alimami tirimidi afa tirimidi tó ṣe sunan ó ṣe tíra kan aṣàmáìlú nàbí aṣàmáìlú alimuhammadiya ntí máa bẹ́ẹ̀ bí àwọn aṣàmáìlú ni bó o lè ìròyìn ànábì látòkè délẹ̀ sallallahu alayhi wa sallam bó ti ga mọ́ bíbì kan ti funfun tó lára ẹ̀ bí irun rẹ̀ ti rí gbogbo ẹ̀ ni wọ́n júwe bẹ́ẹ̀. lẹ́yìn òun ni ìdáhùn sí pé bẹ́ẹ̀ yẹn bá lóun rí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kò síjà ń bẹ̀ kéèyàn lọ ka àṣàmà ìlú alimuhammadiya bọ́ba ti rí bí wọ́n ti lá ànábì rí ni sallallahu alayhi wa sallam ànábì lóun lórí àdìtì tó lẹ́sẹ̀ lẹ́nu ànábì lẹ́ni tó bá rí òun òun lórí àmọ́ gbọ́dọ̀ rí bá ànábì ti rí torí pé àwọn tí ń pa àwọn rí ànábì bẹ́ẹ̀ bá tẹ àwọn mẹ́ta kalẹ̀ pé ẹni tí wọ́n rí wí ká gbọ́ tẹ́ ẹ̀ jẹ́ wọn ríra wọn tẹ́ ẹ pé léyìn náà síbi kan pé kóun náà wú tiẹ̀ ẹ lóun náà wú tiẹ̀ kò sọ́kàn tí ó jọra àwọn nù mẹ́tẹ̀ẹ̀ta. àwòrán mélòó la ànábì wa ní sallallahu alayhi wa sallam nípa báyìí ni pé hadith ànábì ẹ̀ mẹ́jọ sì gbọ́ ṣètọ́ nílé wàá fi ra rẹ̀ hàn yàn kó pé rẹ̀ lánàbì. La àmẹ́ni ọba rí ànábì gẹ́gẹ́ bá ànábì ti rí gan-an nínú àwọn sálàfù rahimahumullahu ta'ala arínú wọn bẹ́nìkan bá lóhun ẹnìkan lóhun rí ànábì sallallahu alayhi wa sallam mùrùgbẹ́láyè mọ́mí ibn sirin ọwa ni sífòlì ẹni tó rí wí fún mi kí n gbọ́ ńgbọ́ bẹ̀rẹ̀ sí ní ròyìn rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ní ròyìn rẹ̀ ó lé ẹni tóun rí tó kóun máa wulẹ̀ sọ̀rọ̀ jù bí hasan ọmọ àlíyù ti rí nìí ẹni tó ń rí bẹ́ẹ̀ lọ́fẹ́ rí ó ní káàna yushbihu hasan ju anabi lóòótọ́ sallallahu alayhi wa sallam àmọ́ bí yẹn bá ti rí nǹkan míì tó yàtọ̀ fún bá anabi ti rí sallallahu alayhi wa sallam anabi kò rí o ẹ̀kẹta wá ni pé ẹni ọba wa rí anabi lójú oorun dandan ká anabi ó sì pẹ́ rẹ̀ èmi ọ̀ máa hadithi eléyìí níta nẹ́bọ̀ Muhammad sọ̀lọ̀ sọ́là ń wí ni pé ní ẹni ọba rí òun òun gàgà lórí inú hadithi mi fasawfa yarani yóò padà rí mi àmọ́ pé bọ́bá ti wá rí mi ó di dandan kí n sì pẹ̀ fún Allahu ta'ala Adam, èmi ò tí ì rí hadithi tó wí bẹ́ẹ̀ kí a sì mọ́ tanra wa àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ rí ànábì lójú àlá àbújáàlì kò nídìí àlá pétépèrè báyìí lórí ànábì sallallahu alayhi wa sallam àbúlàhábì ò nídìí àṣẹṣẹ ńlálà bí n ti ń wo ànábì ni sallallahu alayhi wa sallam ọmọ náà làwọn méjì o ẹ má jẹ́ àtàrà wa o ntẹ̀yàn fi rí pé ànábì ànábì ti sọ o sallallahu alayhi wa sallam torí náà bí eléyìí ti jẹ́ nu Allahu a'lam ìbéèrè oníbéèrè sọ pé ní ẹni tó bá jẹ́ kétra ṣé ó lè bá yàn ṣe kéèkì birthday ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn olùdé tí ìjọba máa ń fún wa gẹ́gẹ́ bí children day democracy day àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé mùsùlùmí tó bá nílò ìwé náà ó lè mọ̀ fún àwọn ọmọ rẹ̀ ní àwọn olùdé wọ̀nyí. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ pé ẹni tó bá jẹ́ kétra àbí ó lè ṣe kí ni àhà òkè mo rò pé ẹni yìí ọlọ́run sára àwọn obìnrin ni ọlọ́run san lẹ́sàn dáadáa n ti ń sọ ní póun ti gbà pé báfdì ò sínú Islam ẹ̀ mọ̀fúùmù rẹ̀ nìyẹn ọlọ́run san lẹ́sàn dáadáa bẹ́ẹ̀ bá ti wá mọ̀ pé torí kò rújú ìmọ̀ ṣe báfdì kò sínú Islam o ìmọ̀ kọ́sẹ̀ àwọn kan ni ànábì sì kìlọ̀ fún wa pé ká má máa kọ́sẹ̀ ẹni tí èsè mùsùlùmí man tashabbaha bi qawmin fàhùwà mìíràn kéyìn wọn kọ́ clear. ntẹ́ni yìí wá ń wí obìnrin tí ó nílà káì ló béèrè yìí torí pé alukurani ní wa tàáwánu alalbẹ̀rẹ̀ wa takuwa wàlá tàáwánu alalismi wàlẹ̀ ọ̀dùwàlì. bọ́lọ̀ ń bá ní ẹ má ṣe nǹkan báyìí ẹ gbọ́dọ̀ ṣe ẹ sì gbọ́dọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe wàlá tàáwánu alalismi wàlẹ̀ ọ̀dùwàlì ńgbé èèyàn bá ti mọ̀ pé báfdé ọ̀bá lánàá ọlọ́run mu gbogbo ohun tí ń jẹ́ pé èèyàn ran oní báfdé lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ dá o kọ́dà bọ́ báyìí pé kéèkì tiẹ̀ tí ó ṣe yìí náà kó sínú irú bẹ́ẹ̀ wà látà á wà nú àlẹ́ ìsinmi wàlẹ̀ ọ̀dùwà àmọ́ nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ fi kún ẹni tó báyìí pé kọ̀ lọ́nà míì tí fi ń jẹun wọ́n gbà á ṣiṣẹ́ ni níbi catering àbí nǹkan kan yìí kò sì ní kíni kò láṣẹ pé kí wọ́n gbéṣẹ́ birthday fọ́gà kópó wọn ò wọn ò ní ṣe léyìí bọ́ bá láṣẹ bọ́ bá láàyè rẹ̀ ọ̀yẹ̀ ọgbọ́dọ̀ wí àmọ́ tí ọba sáyè rẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù fààyè ń tà ń pè ní dọ̀rúra kalẹ̀ bí ìgbà téèyàn ń jẹ kíni tí ń jẹ òkú ǹdẹ ti ẹran àmọ́ ìlànà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé yọ́ọ́ máa jẹ́ lẹ́ni tí ó dùn mọ́ pé gbogbo ọjọ́ tó ń bá tó rí àláàlì sàlámù àlékún òun ọ̀pá bíi ti gbogbo ẹni tó bá fọ́ọ̀lù sírú eléyìí àti catering ni àti nǹkan àti báǹkì ni tó bá mọ̀ pé dọ̀rúrà ló gbé ọ débẹ̀ n ti ń jẹ́ dọ̀rúrà fil Islam tó kọ́ darú bí kọ́ darí ha àìwá àjòkó fẹ̀tẹ̀kẹ̀ kalẹ̀ síbi haramu ká mọ̀ pé dọ̀rúrà ni. ìtumọ̀ dọ̀rúrà ni pé ntí ọgbẹ́mi ró òun la fi lẹ́ni tí ò ní nǹkan míì tí ó jẹ kò lọ́nà ní báyìí yóò máa wá jẹ bí ìgbà tí sẹ̀ríà ní òòró ń jẹ ma máa wá gbé wọn ló kó ẹran ní sẹ̀ríà ní ká kínni kéèyàn jẹ àmọ́ kọ́dà àwọn àfáà máa ń sọ pé ní kódé èèyàn gbọ́dọ̀ dì sọ́wọ́ pé ńgbà wá jẹ tán o tún á níjẹ mú díẹ̀ lọ́wọ́ èyí ò ti kú òní kínni o ti kú òní dọ̀rúrà. nípa báyìí eléyìí àti gbogbo ẹni ọba rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ní fi ọ̀nà jẹ wá síbi tá a ti rí bínú ọlọ́run kéèyàn náà máa ṣàdúrà bẹ́ẹ̀ ẹni tó bá wá pé òun ò tí ì ráyè kó ń bẹ́ẹ̀ dọ̀rúra láàlàá o dọ̀rúra wá sí kéèyàn wá fẹ̀tẹ̀ kẹ̀kalẹ̀ síbi haramu kan á mọ̀ pé dọ̀rúra ni dọ̀rúra ni èèyàn máa jẹ dọ̀rúra bí ìgbà tí ń jẹ òkú ń bẹ́tẹ̀ ẹran pé ńgbà tóun bá ti rí halali kódà èyí tóun mú lọ́wọ́ tí o ti dẹnu òun ó julẹ̀ báwọn sọ̀hábì ànábì ti rí nu sallallahu alaihi wasallam wọ́n ní jọ́ táṣẹ dé pé ọtí ti dèèwọ̀ kódà ẹni ó gbọ́tí lọ́wọ́ kò pé òun mú ilé yìí tán ẹni tó nílé ó ní wọn lọ fọ ìtì ń bẹ nú àmúnulé ní ti nìyẹn pọ̀tẹ́yìn wa jókòó kalẹ̀ jẹ̀kẹ̀tẹ̀ pé ẹ̀ àmà jẹ́ haramu yìí lọ dọ̀rúra dọ̀rúra ni kò rí bẹ́ẹ̀ nù sẹ̀ríà o wàláhu àdá kí ni ìbéèrè kejì. àwọn ọ̀lídé tí wọ́n ń fáwọn ọmọ iléèwé oríṣi méjì ni èyí tó ní ẹ̀sìn nú èyí tó ṣe pé àṣà ni ìbẹ̀ǹbẹ̀ kámo láti rí ìtọ́jẹ́sìn inna Allaha la yastahyi min al-haqq ọmọ mùsùlùmí tó bá dálé ìwé lẹ̀ tí wọ́n ń fún àwọn ọmọ ní Easter Monday Good Friday kọ̀mọ́ntínsì o ẹ̀sìn lélẹ́yìn o ẹ̀sìn ni. béèyàn bá wà ní ipò pé ní a ah, kò kú sẹ́ni tí ó mú wa sí i ah, àwa ká ń sọdún ọdún tiwa kélé tó rárá ṣe àárú ẹ̀sìn ní kí ọdún ẹ̀sìn ya eléyìí tí wọ́n tí wọ́n fún wọn yìí àwọn àwọn ọ̀gbọ́lidé nísìn àwọn ọ̀gbọ́lidé wa ń gbà mí tọ́ba láyé rẹ̀ tú láàṣì ọmọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe é tí ọba wa láyé rẹ̀ gbogbo nǹkan ní ṣẹ̀ríà ìsìláàmù fàyè kíni kalẹ̀ dọ̀rúra kalẹ̀ lápèjúwe ìmọ̀ àwọn tó dálé ìwé lẹ̀ bọ́ba yìí pé ń bẹ ní òfin pé bọ́ọ̀ bá fún wọn kọ́dẹ̀ lè dálé ké ilé ìwé mùsùlùmí yóò náà lẹ̀ ìgbà àwọn sẹ̀rí ó tó wá fojú wo pé àkàfù àbùdọ̀ràrè pé èwo ló léwu jù nínú nínú méjèèjì ká dá ilé ìwé tiwa ní ẹnu wọn gba isa ọjọ́ kan wọn gba eh, good friday ọjọ́ kan gbogbo tírí ọ̀ràn kìíní kan dé ìsókun náà ọdún àwa láàmà máa ń tí à ń kọ́ àwọn ọmọ wọ̀nyí èyí ń máa ọ̀sán ju káwa pé bẹ́ẹ̀ bá ti gbà pé àní fún wọn good friday àátì ó yẹ kí abéèrè ìlànà sẹ̀ríà gbogbo gbèsè tá a bà gbé sẹ̀ríà máa ṣe muwazana bẹ́yìn náà kìíní alimanafi wal madar pé kí lè wú tí ń bẹ́ ń bí kìíní kí sì ní kìíní lópin ìgbà tí ìbá ti ṣe pé ẹ̀fẹ̀ sìn lẹ̀ wọ́n ń wí èyí ń yàtọ̀ torí kẹ́lómi ọmọ wa gbọ́ yé lọ bẹ́ẹ̀ dọ̀rúwà bímọ náà fi mọ̀ dọ́rọ̀ débi pé wọ́n ní ẹ má kírun mọ́ ọ̀wá ní ìwò ló jura wọn lọ nù ká má kírun mọ́ àbí ká dálé ìwé lẹ̀ bá ń kọ́ o àmọ́ àwọn nǹkan tí ìbá ṣe pé al-ma'lumu min ad-din bi-d-darura àwọn òpó ẹ̀sìn tí ẹ bá ti ṣe pé yìí ni islam fàyè lẹ̀ pé káwo ń tàn pé ní kíni àkàfù àbọ̀ràrẹ̀ yìí àmọ́ kí n tún tún wí lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ní ọtọ́ bá ọlídé ẹ̀sìn ẹ̀sìn ni bẹ́ẹ̀ ọba sì bá wọn ṣẹ̀sìn ni ọ̀pọ̀lọpọ̀ máa bá wọn gbàrú ọlídé bẹ́ẹ̀ bọ́ba ipáyè ń bẹ nínú òfin iléèwé tí mùsùlùmí fi ń dá iléèwé lẹ̀ ń tọ́tọ́ sí mùsùlùmí ni pé ah, àwa kà ń sọdún àwọn ọmọ tí àwa ń kọ́ wọn sọdún ọdún tí wọ́n ń bọ̀ tí ọba sáyé rẹ mùsùlùmí ọ̀wá wo kí ni àkáfó àbọ̀ràrẹ̀ ẹ̀wọ́ ló fúyẹ́ jù nínú nínú méjèèjì. bákan náà wàá ní àwọn tó bá pé àṣà ni tí ọlọmọ ẹ̀sìn òun fúyẹ́ díẹ̀ gbogbo tí ọba lọmọ kínní tí èsì pọ́ lọmọ àkídà àbẹ́sìn kan. ẹnu tá a fura ń bi èyí ò ní pé kí ni ìpìlẹ̀ torí tó báyìí pé pilẹ̀ rẹ̀ ni pé wọ́n kàn wá pé ló kọ̀ọ̀kan fáwa ń bì í ni ìpìlẹ̀ rẹ̀ náà ẹ̀sìn ni ẹ̀jẹ̀ má pèjúwe kan wá. valentine valentine táwọn èèyàn ń ṣe lónìí ẹlòmíràn mọ̀ pé ìtumọ̀ valentine ni saint valentine's day gbogbo ẹni ọba gbọ́ saint ọ̀sán máa ti ń jẹ́ saint àbí wọ́n máa jẹ́ saint mọ́sálásí. Aha àwọn nǹkan mí bẹ bẹ́ẹ̀ tó yẹ pé ní ìpìlẹ̀ rẹ̀ ẹ̀sìn ni o àmọ́ àwọn gbé fáwọn ń gbé kínni ìgbé ọ̀làjú èyí tó bá rí bẹ́ẹ̀ náà ìdájọ́ kan náà ní pẹ̀lú ìtàkọ́kọ́ ni ya kínní yìí o ìpìlẹ̀ rẹ̀ náà ìtọ́ tako ń táwa bìlíìfù ni so gbogbo orú àwọn nǹkan báyìí tí mùsùlùmí bá wà nípò mọ́ra amínkùn múnkàrá fẹ́lẹ́ ọgbà yẹ̀rù bìyà dìgbà kọ̀sẹ́nìkan tí ó mú mi sí gbẹ̀ǹbá láwọn ọmọ iléèwé tèmi ọ̀gbà èrò ọ̀lídé báyìí dandan ni mùsùlùmí gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. bọ́bá yìí pé ní yóò fa aburú fún ilé ẹ̀kọ́ mùsùlùmí ìgbà wọn láti wá wo kíni èwo ni àkàfù ad-dararain wallahu a'lam. inú àwọn obìnrin láyé àwọn bẹ táwọn ò lè kọ béèrè majlisul ilmi làwà kò sí ti ń jẹ́ kóbìnrin ò lè sọ̀rọ̀ kọ́dà ń bi tí àwọn ọkùnrin bá wà ẹnu ẹ̀kọ́ tí sẹ̀rí àkọ́ wọn nínú suratul ahzab ni pé wàlá kínní wàlá yakhda'na bil qawl à ń sọ eléyìí náà fún àwọn tí àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa nísìn bóbìnrin ọba wa sọ̀rọ̀ níbi tọkùnrin bá wà kùránì ní wàlá yakhda'na wàlá ṣé yakhda'na ni ẹ wàlá bilkọ́wulí fayatma ulẹ́dí so ni pé obìnrin yóò wá sọ̀rọ̀ ń sọ̀rọ̀ kò ní di àwọn ń fi òun bákan àbí nǹkan kan tí ó wàá kó nǹkan sẹ́mi ẹni tá a rẹ̀ ń bẹ lọ́kàn ẹ̀ kùránì lélẹ́yìí tá a kà fúnra wa yìí àmọ́ ká sọ ọkọ yan kìí ṣe wọ̀ kí ẹni tó lóun ò lè kọ̀ǹkan lóbìnrin kó béèrè béèrè rẹ̀ ẹ béèrè ẹni ọba ní béèrè nù ṣàl ẹni tí ó bá níbèrè kí wọ́n àgbà microphone. nígbà táwa fi rí ẹni tí ó bá níbèrè